ìgbà táwa táwa kí làwọn ọmọ mi máa ń sọ yẹn wá ní èèyàn èèyàn túra ẹ̀ ṣe èèyàn túra ẹ̀ bí mo upgrade. ṣé o rò pé dáadáa dáadáa johnson ilé ọtí o rò pé mi ò rò mi ò yàtọ̀ sí wọ ni wọ́n ti fẹ́ mi lóye. ẹjọ oyè wo. ọ̀túnba táyé ṣe ni mo jẹ nídìí mú. ẹjọ táyé ṣe ìwọ́n ti gbàgbé ni òun ráyè ló ń joyè ẹgbẹ́. ẹgbẹ́ ìwò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 out to you. Uh, well, I'm at your service anytime you want me. I'll surely be there. I'm your service mm. anytime you <laughs> need me. I'll surely be there. <laughs> you know what I love about you? What? Man like I want game at the man play. Really? Sure. Oh, my mature. Could <laughs> dàbí be I want more sìn tó yẹ pé uncle kò bìlí pé kàn wó obìnrin ọkùnrin kan gbowó lọ́wọ́ you know but your own game is different mm. okay at least as in tó bá wà pẹ̀lú yan madà pé kò má lọ mọ́ <laughs> ó dẹ̀ máa ń wù mí kó wà pẹ̀lú mi for life really i'm serious ah, well maturity náà ló láyé you know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 Mm. torí tí bá ní pé kí n máa sọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó even kí tó mì tẹ ilẹ̀ máa ṣú ilẹ̀ máa mọ́. Òun ló fi dàbí pé tó bá wà pẹ̀lú mi nígbà mi máa kọ́ dìde máa rẹ́rìn-ín mm. torí kan tí mo ti ní like bí ten fifteen years. Wow. Tí mo kọ̀ wá rí lọ́jọ́ kan náà <laughs> má jẹ́ kí n pàrọ̀ fún ẹ ọjọ́ tí mo kọ́kọ́ rí ẹ mo ń wò pa ah, á ṣé real life ni àbí mm, à ń ṣe fíìmù <laughs> But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rí ẹ ṣá mm, kí wàá máa gbàládùra kó má fi life mi sílẹ̀. kí lèmi náà wá kiri nígbà tí mo ṣe rọ́kùnrin tó ń tọ́jú mi mm. mi ní nǹkan tí mò wá kiri. Are you serious? Yes, I'm cool with you so kíkọ sùn kí gbé pílẹ̀sì ẹgbẹ́ orí kan. yes be rest assured. kí wàá bẹ̀rẹ̀ sí máa ń lọ. <laughs> okay no problem baby mm. you know mo ṣẹ̀ṣẹ̀ máa ṣe mo tún fẹ́ ṣe ń sìn. I have a, I think I have a, some change here. Eh. Okay. Have it. Wow. Okay, wait. Baby, you're spoiling me. Are you serious? Yes, you spoil me too much. You can much. see that again. Thank you. Thank <laughs> you.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 Love you. ẹjọ ẹbí là ẹjọ ẹbí là. kí ṣe get out ẹ eh, wá wá wá wá lọ mú ten eleven fún mi. Ah! olórí burúkú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 ó oh, ṣe kí ni. ẹ ní kí n gbowó owó mọ́tò tó ní mo kọ gbà mo kọ padà. Ah! kí ló borúkọ ẹ. lado. lado adó ìwò. adó odò ọ̀tà adó kọ̀ọ̀sùn náà tó wà ní ọ̀tà ẹnu kòkòrò méjì adó odò. tó yẹ pé àjọ wa láti ṣe máa dó àbúrò máa dó èkìtì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 lónà kí lélẹ̀. seventeen ni sà. mi ò rí ten eleven wá òpin seventeen ò jìnnà sí eleven seven eleven ten eleven ta twelve ta ten fourteen fifteen sixteen seventeen mi ní jèrè rẹ ìwọ náà ní kó padà wá túṣẹ́ yìí ìwọ ní kó túṣẹ́. ọ̀rẹ́ jẹ́ ọ̀rẹ́ jẹ́ orí ẹ̀yìn orí ẹ̀yìn orí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 dàbí kan ni. èmi kàn ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀. gbúrú àwọn ọmọ ni gbogbo wọn wà tó bá rán ọmọdé yìí ayé ọlọ́ba náà ń jẹ o ìfà tó o lè dá wọn mọ̀ mọ́. èmi gan rí wọn ẹ̀rú bà mí gbà á omi tán mú bí yàtọ̀ sí àdúgbò wa ni ọtí fresh bàjẹ́ bàjẹ́. wọn ò gbọdọ̀ má fresh pẹ̀lú tọ́jú tẹ̀ fún wọn yẹn àwọn náà ò gbẹ́yìn nínú ìtọ́jú àwa náà fún wọn tá a ṣọ́bù tiẹ̀ kéré díẹ̀ aṣáàṣì tiwa náà. ìbádé ni màmá jíṣẹ́ màmá jíṣẹ́. mo ní àbẹ̀wò ayọ́kadà báyìí ah! ọjọ́ rẹ̀ ti lọ táìmù máa fẹ́ délé báyìí. màá pè é padà màá pè é padà. Ah. ọmọ òye lè yọ olúwa sílẹ̀mẹ́ sílẹ̀mẹ́ tó ga tó nà. ààrẹ wa obìnrin ọmọlúwàbí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 àdúrà wa òbí kàn ní pé kọ́lọ́ máa bá wa fún èèyàn máa wà ní ìmọ̀ àti òye kẹ́yìn náà dẹ̀ máa fojú sẹ́kọ̀ yìí kẹ́dẹ̀ máa jọyàn gbẹ́kẹ́gbẹ́. ṣé wọ́n ṣàwà ó kí n sùn kò dẹ̀ sí náà kò sí any problem. at all. Oh, sorry. all ọwọ́ mi ọ̀tẹ̀? No, at all. On Wọ́n dẹ̀ láì ṣòkòtò yìí o. Ṣé designer ni? Ẹ̀rọ ìṣúná ni. Wọ́n ṣe ṣé wá lélẹ̀. Ṣé mi ò fẹ́ ǹdẹ̀ At all. At all. Hey Joe. tọ́ba ti rí ibi dúró sílé, Williams ò ti pé kò lè. Mo tẹ̀ ti gbà yí pé Williams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 <laughs> Hello? Hello, Dejari. What's up? Oh, hope you're cool. Why? èmi náà dẹ̀ wá ní full stop mọ́ o ọ oh, ó mọ̀ tó ṣẹlẹ̀ bóyá kó fún mi ní thirty minutes màá kún ẹ lára All right. take care.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 ẹ mọ̀ pé èmi ti wà pẹ̀lú yín tipẹ́tipẹ́ òun ló máa ṣiṣẹ́ yẹn òun ṣẹ̀yẹ̀ débi báyìí rẹ̀. wọ́n bínú wa ní. ta ló bínú ẹ. wọ́n bínú wa ní. ayé ẹ má mà bínú wa. ọgá ìjọ mi mẹ́ríta ṣe. alágara ìbínú ẹ. ọgá ìjọ mi lè yọ bí bọ̀ọ̀sì lójú tó bẹ́ẹ̀ fi ṣe. kò ní dà fún ìyá ẹ. ìwọ ń kọ́. ha ọ̀yà pàǹgbé ni ọ̀gbẹ́. ìwọ ń jalè. èèyàn pupa máa ń jalè ó ya wèrè ni ṣé torí pé mo pupa wọ́n kọ́ mi wọ́n bí mi léèrè wọ́n dẹ̀ kọ́ mi torí ẹ̀ mi ò lè jalè bẹ́ẹ̀ tí èèyàn pupa torí rẹ́ láì tó dàbí sálámọ́ yìí ikú fẹ́ pa ẹni. kí ló fẹ́ ṣe.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 lè nǹkan máa fẹ́ wọn lára bọ́n ṣe dàgbà tó. ìjọ nítorí ọlọ́run jàre help tó bá mọ̀ kó lè ṣe kó fẹ́ ràn mí lọ́wọ́ má jẹ́ kí dáàdì mi tún sùn bẹ̀yẹn lálẹ́ yìí ó dẹ̀ mọ̀ pé àwọn ẹ̀fọn àwọn òórùn bẹ̀yẹn kí dáàdì má tún wà lọ sick ó dẹ̀ jọ. Ah, eh, ok um, máa lọ ẹ máa lọ máa run around ẹ máa get back sí máa lọ ìwọ nìkan ni mẹsáyà kan ṣoṣo tó kù tà nípa please jọ torí Ọlọ́run time ṣì wà. a ṣe a ṣe gbàgbé ìlànà bẹ́ẹ̀. orin kankan tá fẹ́ kọ sí ju wípé ká wá bí dáàdì ṣe máa jáde nínú àhámọ́ tán wá ni àti pé èèlò gan-an làwọn ọlọ́pàá ní kẹ́mú wa. Oh, ọ̀dọ́ a ti sanwó bíríìlì ọ̀sẹ̀ twenty thousand naira tó kù la fẹ́ fi bíríìlì wọn lónìí kalẹ̀ wá. twenty thousand naira hmm. wo lẹ́yìn sọ àkọ́kọ́ fún ẹ àlàáfíà ó jowó lọ hmm. ṣé wò mọ̀ pé inú sẹ́ẹ̀tì dájú wa yìí kò sí fọmọlúwàbí rárá ẹ̀fọn máa jẹ wọ́n inú ibẹ̀ ló tọ̀ sí inú ibẹ̀ ló yàgbẹ́ sí. Si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 nǹkan tí mi ò fẹ́ máa gbọ́ ló ń sọ yẹn mo ti sọ fún ẹ pé kó má máa sọ mi pé mo ṣe tí bá ṣe nǹkan fún ẹ ara mi ni mo ṣe fún ṣọtí bọ́. ẹ ṣe yọ sá ẹ tẹ kẹ ẹ. ẹ tẹ ṣé wọ́n mm. bóyá ṣe wọ́n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 ó yá wá tètè máa lọ ilẹ̀ tí ń ṣu. Eh. Eh. sorry. all right baby take care. <sighs> ẹ má bínú sá um, ẹ rọ sá i'm fine sá. jọ Busayo um, nǹkan. ó wà nílẹ̀ ṣé kí n bá yí pé wọ́tà. all right.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 kò jáwọ́ dúró dàsìkò ẹ o sí wàhálà. ó ìyẹn ò tiẹ̀ kí n ṣe ṣé a lè wọlé ṣá. ẹ máa wọ. Ha ha ha ha ha. Busayo, busayo. orí ẹkún yìí náà ló ṣe wá ládùúró mi ṣe bẹ́ẹ̀ tó ní síbí a sọ̀rọ̀ tó details mo dẹ̀ tán pé kò fọkàn rẹ̀ lókè à sórí ìgbà tó sọ fún mi pé virgin ni I never believe you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 ṣé bí mo ti sọ fún yín kí ni mo fẹ́ sọ fún bàbá mi lè skul náà ràn mí lọ. Bàṣáyọ̀ ah, sọ̀rọ̀ mi ò sọmọdé èmi náà dẹ̀ bímọ tèmi mo rẹ́dí láti gbé any consequence mo rẹ́dí láti tẹ̀lé ẹ lọ lẹ́yìn mo fẹ́ fẹ́ ní sí lọ́kàn ni mi ò tán ẹ jẹ́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 á ní bí tó ṣe otherwise no kọ̀bọ̀. gẹ́gẹ́ bí aláṣẹ ìrọ̀lẹ́ àti olówó orí ẹ̀yìn méjèèjì kò ju wípé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 ìṣòro ìgbà yẹn bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ bá ti ṣoṣo ọmọ mi wọ́n kọ́ pẹ̀lú ìyẹn ọmọ ṣe. bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ń sọ̀rọ̀ òun rí àti ṣé ẹgbẹ́ ẹ̀ lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí. ìjọ́tò ìtọ́lọ́ ìbá tiẹ̀ wá bí. Ah. ó ń ṣe ìfẹ́ nípa kí ìbá tiẹ̀ wá bí ẹgbẹ́ ìtọ́lọ́. ẹ jọ̀wọ́ ẹ má bá mi gẹ̀ ẹ́ arẹwà mi ní í ṣe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 ó bu juice ó dá chinchin sínú abọ́ òun kò jẹ. ẹ jọ chinchin àti juice tó wọ̀ iṣẹ́ ti wọ́n lọ ra síbi kí ló wá dé tóun tó jókòó síbẹ̀ lọ tó wà nà ọ̀sẹ̀ sórí tébù mi ó yà wẹ̀rẹ̀ mi ah, ayé mi o. wo sori àti lọ àti bọ̀ òun ló ń pẹ̀ràn jẹ oh. bẹ́ẹ̀ ni olórí burúkú ni ẹ wọ́n mo ṣì játijàti ọmọ tó kọ́ wá balẹ̀ jẹ́ yìí máa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 iye kan náà ló ẹ wo ẹ jẹ́ kí tèmi ẹ jẹ́ kí tèmi. Alright. Oh, I take it. Alright. See you later. Alright. Right. Bye. Bye. Right. Take Ah.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 pọpọ́ọ̀fù tó máa ń rà wá lẹ́yìn. bẹ́ẹ̀ ni màá tó máa ń láta yẹn. Eh, eh, kó rà èmi náà máa jẹ. Eh, àbí kíkú bá ẹ ra fúláwà kí wọ́n bá yín délé kó lè pọ̀ dáadáa. èmi ọmọ kò fẹ́ ṣòkú ni kò sẹ́ni tó rún ẹ níyẹn ó ní ìtọ́ ní ora yẹn èló ló ní kó rà. ó ní five hundred. ó ti tó ó ti tó má sọ wájú oníjẹpẹ kó lọ. ṣé wọ́n yẹ ẹ pàṣẹ fún yà lọ pẹ̀lẹ́ má pẹ́ o ìtọ́jú mi tú kalẹ̀ yìí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 bámi sí géètì. ẹ má bọ̀ má bọ̀ má bọ̀ níbo ló lọ. Ah, inú mi ti ẹ̀dùn tẹ̀ ti ẹ̀dẹ̀. Ah! dúró dúró dúró bó lọ́sàn-án tó kọ̀ lọ. wọ́n kọ́ ni lọ́ra bọ̀lẹ̀ àti ẹ̀pà wá ó tún yá wọn tún lọ́ra pọ́pọ́ọ̀fù wá. nínú òòrùn yìí ṣé ọmọ yìí pé olóyún ni ṣé ọmọ ìyáálé ọ̀hún ọ̀hún àgbàyà to to nílé wọn ọmọ yìí pé olóyún tó ń rọ̀ wọ́n ní pọ́pọ́fù àbí kí ló pè ṣé ìwọ gan yọ̀dẹ̀ o ò lè sọ pé ò lọ ṣé mi ò sọ fún ẹ pé ìwọ ni first lady first lady inú ilé yìí. oyin kọ́ mi. sotiri look at yourself sori ọmọ ló gé yùmùyùmù tó gé yùmùyùmù àmọ́ bóyá ó sunkún ní oyún ni àmọ́ bóyá ó regret ẹ ni wọ́n kí ni gbogbo jágbajàgba yìí nítorí ọlọ́run irú àwọn ìyá máa ń ṣàǹfààní wo pàápàá àwọn ìyá tó ti tó rí ìtayà tí wọ́n tó ọmọ ẹgbẹ́ yẹ kọ́wọ́n rí ìtayà. anyway kò sí problem wò ó ṣé ọmọ ẹgbẹ́ máa ń sọ pé wàá gbélé gbọ́ ìwọ máa gbé ta gbọ́ kàn fún mi ní sùn bá kó mẹ́yàn o ṣùgbọ́n wọ́n ṣáàdúró síbẹ̀ yẹn ṣùgbọ́n sọ sọ pé àwọn ya wèrè ni. Ah, ah, wàhálà ayé ọ̀gá mi padà tako <laughs> ó lóyún mọ̀yún mọ́ ó lóyún mọ̀yún mọ́. gbà níbẹ̀ a ó ṣe fẹ́ parí àjẹni yín ni ẹ fẹ́ yọ ẹ fẹ́ yọ oyún kun ẹ̀ kí ló kí ló rà ń gbà yín. mo bínú mo bínú kí ló dé ẹran oníṣẹ́ làárọ̀ ẹran ọlọ́sàn ẹran lálẹ́ ṣé wọ́n ń jẹ gúgúrú àtẹ̀pàdé kí ló kọ́ ẹ̀ pẹ̀lú bọ́ọ̀lì. mami. ó fẹ́ yọ oyún ẹ̀ ṣó fẹ́ yọ oyún ẹ̀ ni iṣẹ́ tí ó tí ó ní mí ni ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ràn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 sọgbàlẹlẹyà olórí ẹ ní kí n ti bẹ̀rẹ̀ ẹ wò ta ni ó kọ́kọ́ fẹ́ kú. kò sí kò sí ẹni tó kọ́kọ́ fẹ́ kú o. kò sí ẹni ó dà bẹ ó bẹ tàbẹ ó bẹ tàbẹ. ẹ wò ẹ jẹ ẹ jẹ ẹ papọ̀. mọ̀mí ṣe first and the last one yìí fẹ́ fún yìí. à ń gbọ́. ẹni tó bá ṣe bí tó tún yọ díà mi lẹ́nu. ẹ bá bẹ́ẹ̀ dà. ó dùn ó ó dùn ó gbogbo ara mọ̀ pélé ọ̀la dùn gidi. ṣùgbọ́n bó ti dùn tó bẹ́ẹ̀ náà ló ṣe ní.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 mo jẹ́rìí yín. ẹ balẹ̀ kò sí wàhálà ìwọ ṣáà tí mo bá ti bèsè mi láì báyìí èmi náà máa ti fi alihamdulilayi máa fi kẹ́yìn ẹ̀ fún un. nǹkan tí mo fẹ́ gbọ́ lẹ́sẹ̀ ń sọ fún mi. Ah, ah, ah. ọkọ ẹ balẹ̀ kò sí sọ kan. ẹ̀mí ilé ìjà ọ̀rẹ́ mi. mo dúpẹ́ lọ́wọ́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 Eh, kò sí ọ̀wọ́ òun nínú ilé mi eh, èmi tọpẹ́ òjọpẹ́ lọ mo dẹ̀ wá fi àsìkò yìí náà sọ fún ìyàwó mi wípé ẹ̀mí ẹ̀ tó ṣe tọdún yìí á ṣe èyí tó ń bọ̀ á ọdún tó tún ń bọ̀ àmín ọdún tó tún ń bọ̀ olùwàṣọ. ẹ ṣe gan yín ọ̀rẹ́ mi máa dúpẹ́ pé ẹ wá Ọlọ́run bá mi fòrè sánfẹ̀yìn náà. àmín àmín àmín. ẹ my dear oyún tó wà ń pọ̀ lágbọ̀rọ̀ Ọlọ́run bí ewé ṣe ń bọ́ lára igi tí kì í nìgí lára bẹ́ẹ̀ lọ́lọ́run máa bá mi ṣe. àmín àmín. Yum, yum. You're coming. Baby, baby, here. So, you came with Ẹ jẹ́ máa gbé ọlọ́dún sọ̀rọ̀. Ìyàwó. Ìyàwó. Kí ló ń ṣẹlẹ̀? pọ̀ yín lẹ́yìn ni kí ló tẹ̀lé. ó ṣe èrè ni ah, ah, orí ẹgburu ni o ní kíje fọwọ́ tó kù mí yẹn mo lọ ní kíje ọgá àdájọ. ẹ jọgọ ẹ wá ẹ fara balẹ̀ jàre èmi mi ò ní kíje orí mi kú òní ẹ wo gbogbo nǹkan ni mo gbà láyé mi mo yẹ kéèyàn fọlọ kú bá mi ṣeré. ìwọ kú tán kò jẹ kó kó kó aṣọ. láyé ọgá àdá o lè lọ ọgá àdá ayé ọ̀rẹ́ ta ó yà bọ̀. fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀.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

ọmọ mi ọmọ mi mo tán sọ ọmọ dà fún mi ah. mo dà fún ah. ah. dábàá bá padà lẹ́yìn gbogbo ọ̀fẹ́ ọ̀fẹ́ tẹ̀lé ọ̀fẹ́ tó ṣe ṣe ṣe kí n sábà jogojogo mo dáná kí ló ń ṣe ọ́ ló ń ṣe. mo dákú o ọmọ mi ò lè sọ̀rọ̀ mọ́ yéé kí ló ń kọ́ àti ẹ̀ tani ibo ló lọ ìwọ ìwọ wo ọlọ jẹ kí n bá máa gbá ìlú ìwọ ni ìyá rẹ bá kí ló dé ìwọ lọ kí ló dé kí ló dé báyìí máa lu ẹjú ah. ìyá ìyá wa já máa máa ti lu ẹjú tani yẹn kí ló dé gan kí ló dé kí ló dé ó yà máa sá lọ sí i kí ni mo ṣe ah. kí ló dé ah. eléyìí tẹ̀ ṣe ìkọ́ ló kọ̀ ọ́. ẹ fi lẹ. Eh? kí ló fi ṣe báyìí kí ló fi ṣe. ó dáa ó ti yé mi ó ti yé mi ó ti yé mi mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ irọ́ gbèsè òkú ẹni ẹni kan ìpẹ́sẹ́ yé mo ń bọ̀ mo ń bọ̀ yé mi. ẹ jẹ́ ẹ jẹ́ ká mọ bá ṣe máa mójútó mọ yìí. má jà yàn o ah, mo ní kò tẹ̀lé mi ah, ṣé o jẹ́ àwẹ̀lẹ̀ ṣá ṣé o fẹ́ kí n jẹ ni. a máa kì í jẹ mo ti gbọ́ ẹ mójútó ọmọ yìí o ẹ mójútó o. fẹjọ́ ṣe aya rere ni lọ́dẹ̀dẹ̀ mi. gbogbo ilé ńkọ́. a dúpẹ́ lọ́wọ́ lọ. Ah, ojú yín ló ń dán gbinrin bí ewo òdì yìí. <laughs> ṣé mo bá dádì ni. dádì àbí <laughs> bàbá ah, <laughs> bàbá mẹ́lẹ̀. káràkátà là ń bá kiri àmọ́ bóyá ajé bugbajẹ látara báàgì yìí ni. Ah, ọlọ́run àṣeyà mi. ẹ máa rí yín lẹ́tà. ẹ máa rí yín lẹ́tà. ẹ rí mi lẹ́tà.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 bó ṣe júwe ọ̀dọ̀ eléwé ọmọ kan fún mi nìyẹn ibẹ̀ ni mo wà látàárọ̀ mo ṣáà ṣàlàyé gbogbo kọ̀ǹdíṣọ̀ yìí fún wọn wọ́n lè ní pé ká fọkàn balẹ̀ pé tó bá ti lè mú kinní lẹ́ẹ̀mẹ́ta ipe gbogbo ìṣòro ìbáyìí olómàdé pẹ̀tẹ́lẹ̀ pé kó kàn ra mọ́ ni torí ẹ̀ mo ṣe ní kí n tètè wá gbé wá fún kó lè tètè mọ̀ bóyá yẹ́yẹ́yẹ́yẹ́ ah. fẹ̀lẹ́. mi ì lè múra rárá mo ṣe ń wojú ẹ̀ yóò ń dẹ́rù bà mí wá ìgbà tó ló ń dẹ́rù bẹ́ẹ̀ ṣé o rédíò nù ẹ̀ ni. bẹ́ẹ̀ ló gba kínní my friend wọ́n gba òròmọ adìẹ lọ́wọ́ kú ó ní ọ̀hún dẹ́kun lọ sákìtàn lọ́jẹ̀ ẹ́ ta ló yẹ kó kọ́kọ́ gbà bí òṣèwọ. ẹ wọ òrìṣà ọ gbọ́dọ̀ gbà lọ́wọ́ rẹ kí ló ṣẹlẹ̀ ọ gbọ́dọ̀ mú o ayọ bá ń gbélé gbélé mi lọ èdè mú ọ ni ah, ah, àníyàn bá ń gbé bá ń gbé kiri ah, èdè mú ọ ni ẹ dákun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 ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ kí n tètè wá máa lọ because má pẹ́ délé àwọn ìyá mi máa bínú sí mi. really ah, ẹ wo ìyẹn ti ẹ̀kọ́ ní ìṣúra. ee i'm happy for you o. happy o eh? ẹ fat ó tẹ̀ wá change owó èyí ìfẹ́ kẹ bá mi má lè jẹ. tí ẹ rí àmì. tèmi ń iye kan náà ló kà síbẹ̀. ẹ wo ẹ jẹ́ kí tèmi ẹ jẹ́ kí mi tètè wà bó sọ́nà kí ọjọ́ ń lọ tètè sí kó ọ̀rá ẹ ti ń kè ọ̀rá sí ilé à ọ̀rá báyìí ẹ̀kẹ́. ọ̀rẹ́ mi olùkọ́ mi wá ti bọ́ sáyé. ah ìfọ̀lẹ́ ìtọ̀rọ̀. ìfọ̀lẹ́ ìtọ̀rọ̀. Hmm. Hmm.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 ẹbílẹ̀ àtàkàdì ọ̀lẹ́ pẹ̀lú làdúrà ẹjẹ yanjú ẹjẹ yanjú ẹjẹ yanjú ẹ àgbàlagbà lè ẹ ṣe sùúrù irọ́ àgbàlagbà lè àgbàlagbà lè yín yanjú ẹ ni ńgbà tẹ́lẹ̀ tó mọ̀ lè ti fojú àṣebi hàn. ẹ ẹ ẹ ẹ fi sílẹ̀. ìwọ ọmọ ṣeun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 ẹ bílẹ̀ ẹ yóò jáde ẹ ṣe àwọn akọ ẹ yóò jáde ṣe ìpàdé ìlú gíga àwọn ẹni wọn àpò aláwọ àti ìlẹ àti ìlẹ ta.